الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو تفن ولو وضع ولو تتو شيرانو لا تتو جكي توتني كتو وايه أدعو تفن ولو وضعنا أبي ولو وضع كبا اللر مياه وشيكي فضيلة الشيخ قمر الدين يونس أقول دي afizahullahu ta'ala wa ra'ahu a tún máa tẹ̀síwájú níbi tá a dé lórí ètò wa alihidaya afa níbi tá a ti máa gbé yẹ̀wò àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa fọ́ láàrẹ̀ tọrọ nígbà tá a bá ń ṣe àdúrà àti àwọn ẹ̀kọ́ wo ló máa lò nígbà tá a bá ń ṣe àdúrà àbí Allahu subhanahu wa ta'ala kọ́nà bá kó máa ṣe ọlọ́run fáwọn ṣéèkì wa fọ̀dẹ̀tẹ̀fẹ́dẹ̀ mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba alladhi harrama at-tawassula ghayra shar'i ọba tí ó ṣe léwọ̀ ká máa fi àwọn nǹkan tí ó da sákàsọ̀ síwájú ọlọ́run kádùn àwa kò lè bá gbà ká máa pé kọ́lọ́run wọlá àwọn nǹkan kan tí ọlọ́run ọba aláwọ̀ ṣàlàyé fún wa pé ká máa sọ bẹ́ẹ̀ tá nàbí ọ̀ sọ bẹ́ẹ̀ àbáwọn nǹkan tí ò nítumọ̀ tí ò sí gbọ́ létí tó jẹ́ pé yọ́ máa dé àdúrà wa lọ́wọ́ àwọ̀ a máa sọ fọ́lọ́n pé kọ́lọ̀un wọlá nǹkan tí ó dáa yẹ kò fi gbàdúrà wa wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́ bá òjìṣẹ́ ọlọ́run annabiwa muhammad wa ala alihi wa sahabi ajma'in kó sì bá wọn ará lè rà tàwọn wa gẹ́gẹ́ بكل ما يعتقده بعلو شأنه عند الله لقضاء حاجة ما ètí wọ́n ń pè ní akasọ̀ òun náà ni nǹkan tí a ń bẹ lọ́hun kọ́lọ́hun wọlá rẹ̀ má àdúrà wa la kó tètè gbàdúrà wa àṣàlàyé àwọn èyí tí ẹ̀sìn fọwọ́ sí bí ká máa forúkọ ọlọ́run ọba ká máa fèsì akasọ̀ ìpéwọ̀ ọlọ́run wọlá àbíbẹ̀ẹ̀sì kọ́ kálẹ̀ bá ẹni ọlọ́run kọ́ sàdúrà fún wa káwà fàdúrà rẹ̀ sí àkàsọ̀ gbogbo ìtaaka sílẹ̀ yìí òun náà ni àtàwásólò al-mashru' àti sàlàyé kọjá èyí tí yá sọ lé ní òun náà làwọn àkàsọ̀ tó jẹ́ pé ààrá kọ́ọ̀lẹ̀ fún nínú al ààrá kọ́ọ̀lẹ̀ nígbà tí ó ti lákọọ́lẹ̀ yẹ nínú Qur'an tí ó sì lákọọ́lẹ̀ ní hadithi táwọn sahaba tí wọ́n gba kí ọlọ́dọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ jáde lẹ́nu kan fi bẹ ọlọ́run kò sínú àkọọ́lẹ̀ wọn níbo láti wá rí ní tí ó bá jẹ́sìn lánàá kò lè jẹ́sìn lénìí kò sì lè jẹ́sìn lọ́la ẹ̀sìn ọlọ́run ti parí ẹ̀ka nábì òtò lọ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run bá ní gbogbo ń tẹ́ẹ̀fì jọ́sìn fún mi mo ti parí gbogbo ẹ̀ pátá kánábì ò tó kú ojú ànábì lọ́lọ́run ti parí gbogbo ẹ̀ ọlọ́run òfin kankan lẹ̀ nínú táàfì jọ́sìn fún tí ó sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà ànábì ti wá lọ gbogbo àwọn ẹ̀sìn tí má tún wá ń dé àtàwọn ìròrí tí bá ń dé nípa ẹ̀sìn wa àtàwọn ìlànà àdúrà tí ń dé àti ìmọ̀fin kankan wá kàṣọ̀ síwájú ọlọ́run ká máa fi bẹ ọlọ́run kádọ̀ àkọlé yìí tí ń dé lẹ́yìn bàtà nábì lọ àwọn àfáà ni wọ́n gbé lẹ̀ ìròrí ni tí ó jẹ́ pé kò bá alìkìtàbù wọ súnà kò bá lu kọ̀ránì àti súnà mu tí ó bá ti bá mu àní bùkátà sí èyí tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún ọta ṣàlàyé lánàá yẹn òun náà ni a máa tẹ̀lé bàbá sì ti ń tẹ̀lé àdúrà wọn máa gbà àní bùkátà sí ìlànà tuntun míì ma àbá àwọn ìròrí tuntun míì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kálíbà wá fúra lọ́jọ́ ká tún gbé ètò wálé ní nípa àtàwọ́sọ̀lẹ̀ mọ̀mọ́ àwọn ìmá fọlá nǹkan tọrọ tó ti gbajúmọ̀ láwùjọ wa tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a máa fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run tá a máa ní kọ́lọ́run wọlá rẹ̀ kó gbàdúrà wa àyìmọ̀kan ní ń ṣe wá àyìmọ̀kan yìí ìwà ṣokùnfà kádùá wa mọ́ tètè gbà nígbà bá ń fi tí ò lẹ́tọ̀ọ́ tó bá fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run wípé wọ ọlọ́run wọlá nǹkan yìí ọlọ́run ò sì ní kó fi nǹkan náà tọrọ ìtumọ̀ ẹni pé ọ̀fẹ́ kádùá rẹ̀ ó gbà torí ká bá àjí àwọn tó sùn kásìlébà tọ́nà ìmọ́lẹ̀ sọ́dọ̀ àwọn tí ò ní mà àbáwọn tọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ bóyá àdíṣì tó lálàáfíà ni wọ́n gbé ká kálẹ̀ jí wọ́n mọ̀ pé àtàwọ́sùl ìbáàdà ni ìmọ̀ fi ọlá nǹkan tọrọ pé ọlọ́run ọlá nǹkan báyìí gbàdúrà mi ẹ̀sìn ni ẹ̀sìn sì ní àárín nínú alukurani àti sunna nabi àtàwọ́sùl olùmọ̀mùnà ẹ̀ àwọn akàsọ̀ yìí tí ọ̀dà ta kọ̀ nínú ẹ̀sìn wa huwa ma laysa fil kitabi wa sunnah owó àníwá òun náà ni gbogbo àkàsọ̀ tá a fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọlá nǹkan báyìí ọlọ́run wọlá nǹkan báyìí àwa sínú koran ààrí àwọn onú àdíṣe ààrí ààrí inú ọ̀rọ̀ àwọn sàhábà wọ́n ní òun náà ni àkàsọ̀ tó burú jáì tí ọ̀dà ká máa lò lérí àdúrà wa tàwọn fẹ́ alákọ̀ọ́kọ́ àtàwọ́sọ̀lù bí jáàlì àhàdì ìbádìláì bẹ́ẹ̀nà dáì wà bẹ́ẹ̀nà Allah azza wa jal yad'uhu wa yursiluhu ila òun náà ní kí ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run tó fẹ́ bẹ̀ lọ́hùn kó wá fi ẹrú ọlọ́run ọba kan sí àárín òun àtọ́lọ́hùn kó máa wá pe ẹrú ọlọ́run ọba náà ipe tóun bá ti ń pè tó ní tóun bá ti ń pè bí ìgbà tóun pe ọlọ́run náà ni àbí bẹ́ẹ̀ sì kọ́ tóun bá ti ń pè òun yóò máa bá òun pe ọlọ́run èyí tóun yóò fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ìwà rán ẹrú ọlọ́run ọba yìí sí ọlọ́run ipe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó gbajúmọ̀ láwùjọ wa tí gbogbo àwa ọmọlẹ́kẹ́ tá a máa ń wí àtàwọn àfáàtà àdákàmà ìbádàlá àrìjàlálá mo pè ẹ̀yin ẹrú ọlọ́run ìbádàlá àrìjàlálá mo pè ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀yin wòlé ọlọ́run náà bí àrùnilá ẹ̀ràn wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ẹ̀ràn wá lọ́wọ́ ah, ẹ̀ràn

tó bá fẹ́ sẹ̀sìn tó fẹ́ kọ́lọ́run ọgbà tó sì fẹ́ kádọ́ ààrẹ ọgbà tó fẹ́ rí ìbínú ọlọ́run lérí àdúrà má tẹ̀lé ní táàfà kan kọ́ lẹ́wọ̀ ìbáadá láàrin ìjà alala àáfà kan ni wọ́n kọ́ kò sínú àdíṣì wọ́n ní tàbá fẹ́ sàdúrà lóru èyí tá ma níyà Allah ká ma ní ìbáadá láàrin ìjà alala ẹ̀yìn ẹrù ọlọ́run ọba ẹ̀yìn wòlíì ẹ̀yìn ẹni rẹ̀ ẹ̀dàkùn kí ló dé táwọn ń gba kọ̀rọ̀kọ̀rọ̀ tá a lọ sórí ètì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ká pé òun ànábì sallallahu alaihi wasallam ó sọ fún àfáwọn abdullahi bin abbas ó ní ìwọ abdullahi bin abbas ó ní ìdásá alta tó bá béèrè kankan nínú orí ayé àtórí ọrún fásitì aliláha Allah ni ó dájúkọ sweet Allah ni ó dájúkọ wá ìrànlọ́wọ́ pẹ̀lú Allah kí wọ́n wá lè fún wa ká ní yá Allah àìnà ìwọ́lọ́wọ́ bá ràn wá lọ́wọ́ òdíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tá anábì bá kírun tán nínú àwọn àsìkárò tí ma ń ṣe lẹ́yìnrún anábì a ní Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika a'inni a'inni anábì dájú kọ ọlọ́ ìpè wọ ọlọ́run bàbá wa nílẹ̀ yorùbá àtàwọn àfà sofia kọlọ́mbà fọdàmà wọn àwọn ní ta bá ní ká máa sọ kọlọ̀ǹkọ́ wá lọ́wọ́ kò ní tètè dáhùn àwọn wòlíì rẹ̀ láàmà ní kan ràn wá lọ́wọ́ wọ́n bá ti wá tí wọ́n ti wá ṣe táàtì ràn wá lọ́wọ́ ọlọ́wọ́n sì wá ràn wá lọ́wọ́ eléyìí ọ̀tako ìlànà ṣẹ̀ríà ó sì tako àyà koran tó kíríà ẹ̀rọ mayami nínú ẹ̀sìn wa iná ní máa mọ́pọ̀lọpọ̀ kúrò nílé yóò máa lọ sàárè sàárè ìṣẹ́wò lẹ́kọ̀ọ́ sàárè ìṣẹ́wò sódì sàárè ìṣẹ́wò lọ́rin yóò máa lọ lóyìnbó ẹlòmíràn tún travel yóò máa lọ ilẹ̀ àwa ní kí lọ́n lọ lè ṣe olóhùn lọ bí sàárè sẹ́wù kan òun lè bá sọ̀rọ̀ kọ́bọ̀ òun bọ́ lọ́n sọ̀rọ̀ àbí òun lọ bí sàárè rẹ̀ kí ọlọ́run ọba kó lè bá wọlá rẹ̀ máwùn la ló fi wá jáde kó lè ló fi wọ plane àìmọ̀kánmà lágbára ọlọ́run ọba Allah ó ń sọ fún wa nínú alladhi lam yattakhidh walada ọba yóò lọ́mọ tí máa ràn lọ́wọ́ wa lam yakun lahu sharikun fil mulk ọlọ́wọ́ bó sì ní ẹnìkan tó jẹ́ igbákejì rẹ̀ tí wọ́n jọ máa ń dìsáìdì lérí ọ̀rọ̀ kan tí wọ́n jọ máa ń fọwọ́ sí tí ọba ṣẹlẹ̀ wípé ẹsọ fún ìtọ́ba ti sọ lèmínà sọ ọlọ́wọ́ ní ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ yìí ọlọ́run ọba aláwa ti rí ẹ̀dẹ́ bíi pé kọ́ máa pàṣẹ lọ́lọ́run lọ́wọ́ kọ́ máa ní ọlọ́run sí nǹkan báyìí wọ́ká bèrè hùn tẹ̀kìbí rọ̀ ọlọ́run ọba nìyà nábì lọ́lẹ̀ mọ̀ pé mo tóbi o mo tóbi ju gbogbo a bá ní àwọn bàbá àwọn àfa àwọn a máa tọrọ àdúrà fún wọn kọ́lọ́n dọ́run kìí ṣe pé a máa sọ fáwọn bàbá òun pé kán bá wa sọ fọ́lọ́hun àbí ká máa fọ́lá àwọn tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá alánìkan onídàṣiṣẹ́ rẹ̀ ọlọ́run bá sọ nínú àyà ọlọ́run bá ní ala lillahi dinul khalis ọlọ́run bá ní ẹ̀sìn tí ò lábùlà nìkan ní ẹ̀sìn tó wọ́n gbà lillahi adinul khalis táwọn pọfẹ́sà àdúrà ọlọ́run bá ní sórí èmi nìkan náà ni kò sì wá ràn lọ́wọ́ má fi ẹnìkan sáàárín èmi àti ara rẹ̀ wọ́lẹ̀dí na takàdún mi dún ní awliyaa ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n tún wá ní àwọn òlì míì àwọn ọ̀rẹ́ míì yàtọ̀ sí ọlọ́run tí wọ́n bá wá ń pè wọ́n tí wọ́n bá wá ń pè wọ́n tí wọ́n ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn tí wọ́n bá wá sọ fún wọn yí pé èyí tẹ̀ ń ṣe ọ̀dà wọ́n wá sọ pé má na abuduhum àti wọn illa li yuqarribuna ila Allahi zulfa afẹ́kùn wọn sún wa mọ́ ọlọ́ni àfẹ́kún wọn ó gbé wa sípò kan wájú ọlọ́run ilà àfi ń lọ́dọ̀ ti wọn nítorí àwọn lọ́ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ní wọn fẹ́ ẹ má lọ́dọ̀ ẹnìkan ẹ̀kọ́ tó wá sọ́dọ̀ òun ṣé bí wọn náà lọ́wọ́ sọ pé ẹni bá ń pe jésù kèfèrí ni ẹni bá ń pe séwù ńkọ́ sí ànábì yẹn sáà tán pe jésù gan sí òdu séwù lọ nígbà tó dé pé ẹni bá ń pe jésù onítọ̀hún kò ti di kèfèrí ẹni bá ń pe séwù kí lòun dà níbi bẹ́ẹ̀ bàbá fẹ́ kádọ̀ àrẹ ọgbà mọ̀ pé wòlíì kan mọ́ gbogbo àwọn òwe àdúrà àjàǹtí ilẹ̀ tó wà wájú rẹ̀ ló lè kú dànù ló lè wá bó ṣe dànù tó ṣe súnná kọ́dà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó dìde sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ní kóòlù eré anábì sọ fún gbogbo ayé sọ bó ṣe mọ fún wọn la amuliku li nafsi naf'a sọ fún wọn yí pé èmi Muhammad tọ́lọ́run tí wàá kọ̀ǹtúrò oore yẹn wípé oore yìí kọ́ máa jẹ́ tèmi ní túláàsì sọ fún wọn pé ọ̀ lágbára lérí ẹ̀ wà láàdọ́rà wàá sọ fún wọn wípé ọ̀ lágbára láti fara ní ẹnìkan ó sì lágbára láti mú ìnira kù fúnra rẹ̀ illa ma sha Allah sọ fún wọn wípé èyí tọ́lọ́ ń bá fẹ́ nìkan ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ ọlọ́run nìkan ní máa ń ṣoore fún yàn ọlọ́run nìkan ní máa ń dáàbò bò yàn ọlọ́run nìkan ní máa ń fún yàn ọlọ́run nìkan ní máa ń gbà lọ́wọ́ yàn illa ma sha Allah ìwọ ò lè fẹ́ nǹkan kan ìwọ Muhammad wípé ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ illa masha Allah sọ fún ayé pé èmi ọlọ́run ni mo ń fẹ́ fífẹ́ tèmi ló borí gbogbo fífẹ́ ọlọ́run sọ fún ànábì kó sọ fún ayé pé òun ọ̀tẹ́nu rẹ̀ bọ inú ọlá àwọn títóbi wọn lẹ́nìkan fi pàdé ànábì ìjọ kan lóní masha Allah wọ̀ṣẹ̀ ó ní ànábì ó ntọ́ bá fẹ́ òun àlọ́ ọlọ́run gbọ́dọ̀ fẹ́ ànábì ní ajá àlítánilẹ̀ láyé ní dání ọ̀fẹ́ fi mi àtọ́lọ́hún sípò kan náà ọ̀fẹ́ fi wá sẹ́gbẹ̀ ara wọn kúl masha allah wahada sọ pé ntọ́lọ́hún bá aláàbá fẹ́ nìkan òun náà ní ọ̀sẹ̀ èmi ò lágbára lérí nǹkan kan nígbà nábì tó sọ fún wa látẹnu ọlọ́hún wípé wọn ò kẹ́nu ń bọ̀rọ̀ lọ́wọ́ a máa pe ànábì pé kó ṣàánú rẹ̀ lọ́wọ́ máa ní ọlọ́hún wọlé ànábì gbàdúrà mi ìsọkúsọ lọ́n sọ ọlá ọlọ́hún ọlá ọlọ́hún ọlá ìròyìn ọlọ́hún ilé ọmọ fi bẹ́lọ́ kádùn ààrẹ kó lè bá tètè gbà ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní tó ń la mẹ́lẹ̀ fún wáyé pé wa laqad khalaqna al-insana wa na'lamu ma tuwaswisu bihi ọlọ́wọ́ bá ní àwọn aládọ́mì gbogbo tí ìwà ń rú jẹ́ nínú ẹ̀mí rẹ̀ wà níyàn tí ń dà àwọn dáadáa tí ń wá gbogbo tó fẹ́ jẹ́ tó fẹ́ dà gbogbo bùkátà rẹ̀ tí ń rú wúyẹ́wúyẹ́ nínú ẹ̀mí ẹ̀ ọlọ́wọ́ bá wọ́n wa nahnu aqrabu ilayhi min hablil warid àwọn ọlọ́run bá a sì súnmọ́ ju kásán ọrùn rẹ̀ lọ ọlọ́run lóhun súnmọ́ wa ju kásán ọrùn wa lọ ẹ̀yàn máa yá ọba tó súnmọ́ ju kásán ọrùn lọ ó ní kò pè òun fún wọn dáhùn ọ̀sẹ̀ tí wọ́n rán bàbá kan tó wà ń kàwé láàsí ọlọ́run ọ̀sẹ̀ rán bàbá kan tó wà ń lọrin bàbá kan tó ti kú tipẹ́tipẹ́tipẹ́ ọ̀sẹ̀ tí wọ́n rán sọ́lọ́run ọlọ́run ọba aláàtọ́lọ́run súnmọ́ ju ọrùn lọ àbọ̀ ọ̀gbọ́n tó lọ́n sọ́nà ayà yìí ni wa nahnu aqrabu ilayhi min hablil waridi ọlọ́wọ́n bá ní ọmọ èèyàn àmọ́ tó ń fẹ́ a sì súnmọ́ ojú ka sọ́run rẹ lọ bí ka sọ́run ṣe súnmọ́ wa tó yìí ọlọ́run lòun súnmọ́ wa jù bẹ́ẹ̀ lọ sáàtù rẹ̀ pàápọ̀ ọlọ́run ìsìn bẹ lókè sọmọ kejì ẹni màyá nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ ajé mi kú lára àwọn ẹ̀dá ọlọ́run ó bẹ̀rẹ̀ lérí anabi Muhammad ẹ̀ kárí gbogbo àwọn wòlíì ọlọ́run ẹ̀ kárí gbogbo àwọn àfáà ẹ̀jẹ̀ agbé títóbi ọlọ́run sẹ́mi ànábì ọ̀wá gbé tó tóbi ara rẹ̀ sínú ẹ̀mí wa pé ká máa pòun tábà ní sọ̀rọ̀ àti ká máa fọlá àwọn tọrọ ànábì sallallahu alaihi wasallam ọwá gbé tí tóbi ọlọ́run ọba tí wà lẹ́mìí ni pé ká máa béèrè ń pàǹfẹ́ lọ́dọ̀ ọlọ́run dàrẹ́tì lẹ́yìn náà ká máa wá fi ọlá ọlọ́run bẹ ọlọ́run ló fi sọ fún ayé pé ọlọ́run ọba ní walillahil asmaul husna ẹ máa fa àwọn orúkọ náà pè ẹ máa fi wá ọlá ẹ máa wá ọlá orúkọ yẹn kẹ́ ẹ fi béèrè nǹkan lọ́wọ́ èmi ọlọ́run kí fún yín ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni àkọọ́lẹ̀ ẹ̀sìn wa wọ́n ní anábìwá Ibrahim alayhisalatu wasalam nígbà tí wọ́n jù sínú náà ń wọ́n náà lọ báyìí tí wọ́n jù sínú náà iná táwọn kèfèrí dálẹ̀ jìbìlì lọ pàdé anábì Ibrahim láàrin ojú ọ̀nà ibi wọ́n ti jù síná kó tó balẹ̀ jìbìlì lọ wá pàdé ẹ̀ ó ní àbíkàhájà àbíkàhájà Ni oníbùkátà kan báyìí kí lọ fẹ́ kí n bọ̀ ṣe ó ní àmà ilé Ibrahim ní sórí wọ Jibril ìní bùkátà sí wọ wọ àmà ìlọlọ ìfànà àm ọlọ́wọ́n bá Allah ni mo ní bùkátà sí ẹ dákun nígbà sọ̀rọ̀ anábì Ibrahim ọmọ Jibril Jibrilu ó lè paná kọ́dà ó lè fà òun kú ń bẹ̀ ó lè gbé òun lọ́bọ̀ míì ibò òun ló gbé anábì Yusuf lókè sáma ìwọ́n sọ fún Jibrilu pé ìní bùkátà sí wọlé ni ọlọ́wọ́n mo ní bùkátà sí nítawọn èèyàn fi di onímọ̀nì náà nìyẹn wọn náà darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run já gbogbo ń tọ́lọ̀ ń dákú ọlọ́kan rẹ̀ ìpele ṣe ń tọ́ fẹ́ fọ́ eléyìí àwọn afáàní ẹni bá ń ṣe ẹ̀bọ ní ń ṣe àdúrà kí ń ṣe mọ́ ìbádàlá rìjàlálà àìyínú náà bí àwọn onílà wọ́n lè bọ́ ń ṣe nítorí wù ó ń ṣẹbọ ni kọ́lọ̀ musa sọ níbi aburú bẹ́ẹ̀ nínú ìwà àkàsọ̀ yìí tó jẹ́ bídí à táwọn afá ní kájìnà sí tóun náà ń sábà máa ń sún wa lọ bí ẹbọ òun náà ni àtàwásùlù bí záàtìlẹ̀ ìsàn ká máa fi pàápàá ọmọ èèyàn tó lọ́n dá ká máa fi bẹ̀ lọ́n ká máa ní ọlọ́run wọlá anabi adam ọlọ́run wọlá dáúdà ọlọ́run wọlá musa ọlọ́run ibrahim ọlọ́run isa ọlọ́run muhammad àwọn àlùfáà ni kò sí lásìkò anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ọ̀sọ̀ fáwọn sàábà njọ́ kan pé ẹ máa fọ ọlá mi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ní tí máa ń sọ ni pé ẹ máa fi ọlá okọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ẹ máa fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àdúrà kan tá anabi máa ń ṣe sallallahu alaihi wasallam anabi a ní a'udhu bi izzatillahi wa qudratihi wọlọ́run ìwọ́sọ bi izzatillah pẹ̀lú títóbi ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run min sharri a'udhu bi izzatillah níta anábì bí kọ́ àwọn sàábà ni anábì ọ̀sọ́ fún àwọn sàábà pé máa ní a'udhu bi izzati Muhammad a'udhu bi jahi Muhammad anábì sallallahu alaihi wasallam anábì ọwá bí ó yé wa ipe ọlọ́run nìkan la máa ń dájú àdúrà kọ àtàwọ́sùlù bi zati al-ashkhas yìí ká máa fi àwọn èèyàn bẹ lọ́hùn pé ọlọ́run wọlá bàbá ọlọ́run gbogbo àwọn kan yìí wọ́n ran wọn ní nílẹ̀ islam islam ọ̀fọwọ́sí kò sá ẹ̀rí fún kò sí àkọọ́lẹ̀ fún ọ̀kan tí wọ́n máa sábà máa ń sọ àdísì wọn lálàáfíà atúnú àwọn àdísì tá nẹ́bí sọ kò sí ń bẹ̀ àwọn àdísì tó lálàáfíà kò sí ń bẹ̀ ó dà ní tàwọ́sítà lóbi já yìí wọ́n là nẹ́bì wọ́n parọ́ máa nẹ́bì pa nẹ́bì sọ pé tàwọ́sítà lóbi já yìí ẹ máa fi iyì mi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run fàyín nàjá yìí ẹ̀dọ̀lá azim iyì mi tóbi kan iyì mi tóbi kan lọ́dọ̀ ọlọ́run iyì ànẹ́bì tóbi ẹni bá là nẹ́bì ò níyì ó ń tọ̀wọ́n kèfèrí ni anábì níyì àmọ́ tó bá dábàá lápá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ìyá anábì ọ̀sọ̀kalẹ̀ yóò wá kú iye ọlọ́run nìkan anábì lápánlé anábì lọ́lá àmọ́ tá a bá ti gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run wọlá ara rẹ̀ wọlá iyì rẹ̀ wọlá àánú wọlá orúkọ a Eh, bil amakin nígbà míì ni àwọn èèyàn àṣetáni ọ̀dà nǹkan rú fún wọn débi pé wọ́n tún wá fa àwọn èèyàn lẹ̀ àwọn nǹkan bọ̀rọ̀ gidi tí ò lè gbapá tí ò lè gbẹ́sẹ̀ tí ò lè faraniyàn tí ò lè fúnyàn láǹfààní òun náà ni òkúta kàábà wọ́n ní ọlọ́run kàábà nígbà mi wà ní ọlọ́run wọlá sọ̀fà ogun tí ń sọ yìí òkúta ni ọlọ́run wọlá mọ́ríwà mọ́ríwà tí ń sọ yìí òkúta ni ọlọ́run wọlá Madina ọlọ́run wọlá Maka ọlọ́mọsẹ̀ sọ níbi aburú bẹ́ẹ̀ ẹni bá sì ní ìtànsọ yìí a kò rí bẹ́ẹ̀ a kà ní fún wa láyà ọkàn máyà kan wà ní kọ̀rá kò sì máyà kan wà nínú àdíyèsí ibi ọlọ́run àtànẹ́bì ti ní tàbá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run sàfá ní ká máa fi béèrè àti Maka ní ká máa fi béèrè Maka nínú àwọn tó Maka yìí náà sì yàbújá ló wà ń bẹ yàbúlá àbí wà Maka ọlọ́run wọlé òkè àràfà wọ́n náà wọ́n yẹn pọ̀ nígbà tún kò ní mákàtà kò ní madina àtúnbà délẹ̀ wa náà wọ́n ní ọlọ́run wọlé àlú èkó lọ́rin ọlọ́run wọlé hmm, gbogbo àwọn kátikàti ni yóò dáa kó lè filẹ̀ nítorí pé àwọn nǹkan bọ́rọ̀ gidi ìlú bẹ ọlọ́run ọlọ́run lè fàlùbáríkà sí nǹkan mi lóòótọ́ lè fún kàábà lápẹjúwe àlùbáríkà wà ń bẹ àmọ́ kò lè fún yẹn lálùbáríkà ọlọ́wọ́ bá tó ní kàábà lọ́ọ́ máa béèrè ọgbọ́tọ́lọ́ ní fọlẹ́yà àbùdù rọ́bà hadal bayt ọlọ́wọ́ bá ní ẹ̀yàn ara maka ẹ̀ máa sin ọba tó ní ilé ọlọ́wọ́ ní kẹ́ẹ̀ máa sin ilé ó ní fọlẹ́yà àbùdù rọ́bà hadal bayt ọba tó ní ilé yìí ní kẹ́ẹ̀ máa sin wọ́n náà lè sọ pé àrọ́sọ̀lù bí kàábà uqsimu bí rọ́bìl kàábà ọlọ́run ọba tó ní kàábà ọlọ́run ọba tó ní kàábà lọ́ọ́yà wí àbí kò ní ọlọ́run ọba tó ní Madina kọ́ ọlọ́run lè sọ fún ọlọ́run mo bẹ̀ ọ́ ìwọ ọlọ́run ọba ìwọ tó ní lọ́rin mo bẹ̀ ìwọ ọlọ́run ọba tó lè kó nítorí pé ọlọ́run ọba lòun fi ń bẹ lọ́run kì í ṣe èkó lòun fi ń bẹ lọ́run mọ́ àti lọ́rin nígbà wá ní kọ́ máa gbàdúrà rẹ̀ gbogbo àwọn olè gbogbo àwọn ọba ológun pásítọ̀ tó wà ń bẹ òtí fọlá wọn bẹ̀rẹ̀ torí ọlọ́run wọlá ìlú Òṣogbo gbogbo ẹ̀ ló kó pọ̀ ọlọ́run wọlá ìlú Ìlọrin gbogbo tó wà ń bẹ pátá ló kó pọ̀ nítorí sọ yẹn pé kò sínú àkọọ́lẹ̀ ọlọ́run wọlá àwọn òbí wa méjèèjì kò sínú àkọọ́lẹ̀ àdúrà rẹ̀ òní tètè gbà tó bá ti fi ọlọ́run lẹ̀ tó wá lọ lè dájúkọ àwọn ẹ̀dá ọlọ́run nígbà ní fọlá ọlọ́run bẹ́lọ̀ tó ń ṣàgídí àníkọ́ fi iyì ọlọ́run bẹ́lọ̀ òun bínú àníkọ́ máa fi agbára ọlọ́run bẹ lọ́hùn orúkọ ọlọ́run bẹ lọ́hùn onírọ́ òní ọlá àwọn òbí rẹ̀ méjèèjì lọ́hùn àfi bẹ lọ́hùn nínú orúkọ ọlọ́run àti iyì ọlọ́run àtàwọn òbí rẹ̀ méjèèjì òun ló dúra wọn lọ. sẹ́ẹ̀rí dáhùn yìí kò lè yé èèyàn tí ọba nílà káyì kò sì lè yé èèyàn tí ọba bẹ̀rù ọlọ́run ẹni bá bẹ̀rù ọlọ́run ni wọ́n mọ̀ pé ọlọ́run ju gbogbo nǹkan lọ ọlọ́run ju anabi dawuda lọ ọlọ́run ju anabi ibrahim lọ ọlọ́run ju anabi isa lọ ọlọ́run ju anabi wa muhammad lọ ọlọ́run ju sehu tijani lọ ọlọ́run ju sehu ibrahim kaula lọ ọlọ́run ju sehu badawi lọ ọlọ́run ju gbogbo àwọn àgbàlagbà lọ ọba yìí ló dá gbogbo àwọn àgbàlagbà àti gbogbo àwọn anabi ọlọ́run taba ni nínú ọlá ọlọ́run àtọ́lá àwọn tó kù tọ́lọ̀ ń dá yìí èwo ló dáa jù èwo ni yóò jẹ́ káàdì òde ti gbà jù tọpọlọ bá dàrú tọpọlọ bá dàrú gbogbo àná la sọ pé ọlọ́ọ̀lọ́run ló yẹ ká máa fi bẹ ọlọ́run

nígbà tó dúdú ni ọ̀nà wa jìnà síbi tẹ́sí ti wá àánà kan hun ẹ̀sìn akan hun ẹ̀sìn fúnra wa alhakíkọ̀ èyí tí ń jẹ́ dodo ọ̀rọ̀ táà ní tara wa òun náà ni pé ká mọ̀ kọ́lá nǹkan mí ìbéèrè lọ́wọ́ ọlọ́run lẹ́yìn ọlá ọlọ́run lẹ́yìn ìròyìn ọlọ́run lẹ́yìn orúkọ ọlọ́run kọ́dà àlefa alukurani alefọlá rẹ̀ béèrè torí kalamula yusufatula torí pé alukuran ìròyìn ọlọ́run ni rahma ìròyìn ni kalamu ìròyìn ni alẹ́ ní abiọ́ àwọn odò mọ́wọ́sọ̀ọ́ bí kalimati la ìtaàmà pẹ̀lú ọlá àwọn gbólóhùn rẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ alifa alukurani bẹ̀lọ́n torí alukurani lè sàbí mahaluk alukurani èsì ẹ̀dá ìròyìn ọlọ́ni sífàtò rahman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa káti wá pé bàbá rẹ̀ tọ́jẹ́ pé gbẹ́rẹ́ ló sunkún bàbá rẹ̀ tọ́jẹ́ pé àṣejẹ àwọn ẹlẹ́bọn lọ́jẹ́kú òbí rẹ̀ méjèèjì tí òkè wákàtí márùn kọ́ ọmọ ó sì pẹ́ kó tó gbà àbí kọ́ mọ́ gbà rárá tó bá kú lérí tó ń ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run nílé sàkàmẹ́sílé ìṣe òun ọwọ́ sẹ̀mí olùbàṣírò kò sí nǹkan kan tó dàbí ọlọ́run kò sí nǹkan kan tó dàbí ọlọ́run gbogbo ọlá tó bá fẹ́ fi bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ ọlọ́run tó jọ lójú mọ̀ pé ọlá ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àkínlọ́wádé tó wá gbó ti àwọn abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kò sí wa lẹ́nu rẹ̀ kọ́lọ́n jẹ́ agbọ́n kọ́lọ́n jẹ́ agbọ́ kọ́lọ́n jẹ́ agbà kọ́lọ́n gbàdúrà wa gbogbo ìta ti tọrọ kọ́lọ́n mọ́sàjọ́ gbà èyí tá àná ti tọrọ kọ́lọ́n mọ́sàjọ́ gbà àwọn abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àtẹ̀síwájú lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn mistake tá a máa ń ṣe àwọn àṣìṣe tá a máa ń ṣe níbi àdúrà àwọn àṣìṣe tó gbajúmọ̀ kọ́lọ́n sórí bọ́lọ̀mbà ti gbàdúrà rẹ̀ orí ayé orí orí ọ̀run ọlọ́run ojú ọtí ọ lọ́wọ́ tó bá ti ṣe mistake níbi àdúrà àdánwò ayé àtàdánwò ọ̀run ni ọ̀kọ́lọ́mọjọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala ọlọ́mọba tí yóò ṣe lọ́rùn fáwọn fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullah ọlọ́mọba tó ṣe lọ́rùn àbí Allah subhanahu wa ta'ala bó ṣe tọ́ kọ́nàmbà kó jó yé wa kọ́nàmbà kó gbá wa àdúrà wa ní ọ̀la ẹ̀pàdé wa lọ́la lórí ètò wa ètò al-Hidaya afa níbi tá a ti máa gbé yẹ̀wò al-aqta'u ash-sha'i'a fi du'a àwọn àṣìṣe eléyìí tó gbajúmọ̀ nínú àdúrà táwọn èèyàn máa ń ṣe eléyìí lá máa gbé yẹ̀wò lọ́la àbí Allah subhanahu wa ta'ala kọ́nàmbà kó má ṣe àtẹ̀mí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته